mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ló tún yáyá bọ́ síta láti yẹ́ ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni lẹ́kan rẹ̀mílẹ́kún amos sí fún ti ayẹyẹ ìrántí ogún ọdún bàbá wọn ẹni tí òun pẹ̀lú jẹ́ akọni olórin ẹ̀mí ní ìgbà ayé rẹ̀ ìyẹn apostu rẹ̀mílẹ́kún amos ọmọ dáfídì níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí òṣèré sí bíi tọ́pẹ́ alábí bísí aláwòye àlùkò esther ìgbẹ́kẹ̀lé evangelist akíntúndé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ adé jésù yomi fashlanso wòlíì àrólé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn sì ń sọ rere nípa iṣẹ́ tí bàbá náà àti irú ẹni tí evangelist lẹ́kan rẹ̀mílẹ́kún amos ń ṣe tí wọ́n sì gbàdúrà fún wípé bí ó ti ń gbé orúkọ bàbá náà sókè kó má ṣe wálẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká Liz da Silva ó ló ti darapọ̀ lo ìtàkùn TikTok rẹ̀ pẹ̀lú aṣọ ìgúnwà ìjọ rẹ̀ eléyìí tí da Silva fi sórí ìtàkùn ayélujára rẹ̀ lọ́jọ́ ìsinmi àmọ́ tó gbé e sórí ìtàkùn ayélujára rẹ̀ nílọ́lọ́ yìí láti kí àwọn olólùfẹ́ rẹ̀ wípé ṣé ẹ wà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ olùkópa Big Brother Naija Erika òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ kéde wípé ẹ bá òun yọ̀ òun pẹ̀lú ti kún àwọn tí wọ́n ra ọkọ̀ tuntun nínú oṣù yìí Erika ló ra ọkọ̀ Range Rover tuntun funfun báláwú tó sì fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ pẹ̀lú sì sọ wípé òkú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré fúnmi awẹ́lẹ́wà ló ti fi ìkọminú rẹ̀ hàn sí àwọn olólùfẹ́ rẹ̀ tó jẹ́ wípé wọ́n máa ń fi gbogbo ìgbà ṣáá sọ wípé ó fege ayédèrú ní ọ̀pọ̀lọpọ̀ àwòrán àti fọ́nrán èyí tí fúnmi awẹ́lẹ́wà bá fi sórí ìtàkùn ayélujára rẹ̀ èyí ló mú kí fúnmi awẹ́lẹ́wà wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé ṣé ayé yín ni òun wà ní ṣẹ́yìn lẹ lára òun ẹ wò díẹ̀ níbẹ̀. fúrọ̀ ṣé wọ yé mo ti forí gbá mọ́tò ṣé wọ ló lára mi ni ẹ wo bí ẹ fòrò ẹ dààmú ẹ pín yín kẹ níwá kí yín lè òní fi jálòrè gbé yín lọmọ lọ ẹ wá rántí mò ń ta o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti lu ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni àdùkẹ́ góòdì lọ́gùn ẹnu fún ti ẹ̀bùn ọlọ́kọ̀ òjọ̀kan eléyìí tó lódùmarè fi jíǹkì rẹ̀ àdùkẹ́ gold òun ló fídíò ibi tó ti ń lu ìlù eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì rí wípé ó lu ìlù ọ̀hún dáradára tí wọ́n sì sọ wípé káre láì yóò sì máa gbé ọ lékè ṣáá lọ́jọ́ ayé gbogbo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún a ìjẹ̀bú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ìjẹ̀bú ń kọ ránṣẹ́ sí i lórí ayélujára rẹ̀ látàrí fídíò kan eléyìí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí ó fi fèrè ọkọ rẹ̀ lé àwọn olólùfẹ́ méjì kan kúrò nídìí ọkọ̀ náà ìjẹ̀bú ló ń ya fọ́nrán ọ̀hún láti ibi òkè gíga kan tí wọ́n sì ya àwọn olólùfẹ́ méjì tí wọ́n jọ dúró ti ọkọ̀ náà tí wọ́n ń jíròrò tí wọ́n sì ń dọ̀wẹ́kẹ̀ níbi tó ti sọ wípé òun yóò tẹ fèrè náà láti inú ilé tí yóò sì pariwo láti lé wọn kúrò nídìí ọkọ̀ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ ni Yẹmí Àjídé ló ti sọ wípé kí irun àdémọ́rí bíi fìlà ìyẹn wíìgì lọ jókòó náà wípé òun yóò gbé irun tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe fún ọ̀sẹ̀ mélòó kan Yẹmí Àjídé ló dirí ọ̀wẹ́rẹ́ sọ́kọ rẹ̀ lọ́rùn eléyìí tó sì kọ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti dirun mọ́re mi o yóò sì gbé òun fún ìwọ̀n ọ̀sẹ̀ mélòó kan léètì ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ń sọ wípé ká má parọ́ dúdú yín rẹwà ẹ sì ń fi ìwà ọmọlúàbí dá wa lọ́rùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta oníṣòwò èyí olóòtú fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára rẹ̀ bí oúnjẹ ti ń gbówó lórí lójoojúmọ́ èyí ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára náà lásìkò tó mú ìwé pélébé méjì kan dání léyìí tí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ kọ gbogbo tí wọ́n nílò àti iye tó jẹ́ lọ́jà sí tó sì sọ wípé ká má pààrọ̀ ojoojúmọ́ ni nǹkan ń gbówó lórí sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ akọrin ni Shebite èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Mr Giveaway ló ti fi àdúrà kí àwọn olólùfẹ́ rẹ̀ wípé ohun tó ń rí lọ́sẹ̀ yìí fún gbogbo ènìyàn ó ní ìbùkún lórí ìbùkún Shebite ló fi àwòrán ara rẹ̀ sórí ìtàkùn ayélujára tó sì kọ àpélé náà sí ìsàlẹ̀ rẹ̀ wípé ìbùkún ni fún gbogbo ènìyàn nínú ọ̀sẹ̀ tuntun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kan sáárá sí ìlú mọ̀ọ́ká òjíṣẹ́ olúwa wòlíì ọládélé ògúndípẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí genesis bí ó ti fi ìfẹ́ hàn sáwọn ènìyàn níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ orin tuntun délé gold ìyẹn délé àgbéyọ tí bàbá náà sì fi ayọ̀ jó eléyìí tí ó jíjó náà ní àjò làágùn tí kò sì sí ẹni tó lè sọ ìdí kan pàtó tí bàbá náà fi jó ijó eléyìí tó fi ayọ̀ hàn bẹ́ẹ̀ àmọ́ lẹ́yìn wákàtí díẹ̀ tí bàbá náà kúrò níbi ayẹyẹ ayẹyẹ ọ̀hún ló gorí ìtàkùn ayélujára rẹ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ èyí tí ó ń wàásù tó sì sọ wípé òun jó ijó kan lónìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò sì lè sọ ìdí pàtó tí òun ṣe jó ijó náà wípé ìdí ni wípé irú àkókò yìí ní ọdún tó kọjá ó ní ogun tó lé dìde sí òun tí olódùmarè sì ṣe ogun náà nítorí náà òun fi ayọ̀ hàn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ bàbá náà tó ń ti àwọn ọmọ ìjọ rẹ̀ gbogbo ń kí wípé bàbá ogun tó ti ṣẹ́ kò ní gbérí ìfàmì òróró yàn fún ìfàmì òróró yàn kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé kò sí bó ti wulẹ̀ kó le tó rí dájú wípé ó ran ènìyàn kan lọ́wọ́ á jù ṣe ṣògo rẹ́ni kéjì lórúkọ tèmi ó dàbọ̀.